وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار ليتي أتوقف الله أشي الصلاة النبوة محمد صلى الله عليه وسلم ládàá àsọ̀látù náà kó máa bá àwọn ará ilé ànábì àti àwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn ẹni tí wọ́n bá tẹ̀lé ìlànà òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam títí yóò fi máa di ọjọ́ ìgbéǹde alqiyama. lẹ́yìn náà a kíra wa púpọ̀ a kí àwọn ọmọ ìyá wa ní ààyè ibi tá a wà yìí kí ni orúkọ ẹ̀pẹ́ brothers àríwọ̀ náà ti kókọ kí ẹ̀pẹ́ muslim brothers àwọn ni wọ́n jẹ́ alágbàtà ìdánilẹ́kọ̀ọ́ fìrọ̀lẹ́ yìí ọlọ́mọ́tàbá wa sanwó lẹ́sùn lórí akíwọ́n púpọ̀ wọ́n kú iṣẹ́ wọ́n sì kú ìgbìyànjú ó dàbí pé lẹ́yìn ni ó mọ jẹ́ ìjòkó ẹlẹ́ẹ̀kejì lórí tọ́pìkì yìí náà tí wọ́n sì ní a máa bá lọ ní àwọn àkókò míì tó bá tún yá abẹ́lẹ́ wọn bá wá bí málehi wa karamihi wa izzihi wa fọ́lẹ̀ àti àwa àti àwọn náà ọlọ́mọta àgbà lẹ́sìn lọ́wọ́ ẹnì kọ̀ọ̀kan wa. lẹ́yìn tí mo wá kí wọ́n tán mo kí àwọn àlùfáà wa tí wọ́n ń bẹ ní ẹgbẹ́ mi rí tí n bá gbàgbé ó dàbí pé àti wọn náà láti ìjòkó àkọ́kọ́ náà àìsí mọ́yé ìjòkó lámùkòkó ń bí náà láàjọ mọ́ pàdé ọlọ́mọta bá wa san wọ́n lẹ́sùn olóore o ọ̀la ìwọ̀n rẹ̀ ra wọ́n lẹ̀ náà ní ṣe ń fa kọ́sùmọ̀ ìjòkó báyìí wà ilà yóò bá jẹ́ bẹ́ẹ̀ ni alhamdulillah dáadáa ti ń bẹ lára tiwọn náà ọlọ́dà kò mọ́jọ bàjẹ́ mo wá kí wọ́n títí mo sì kí wọ́n mo kí wọ́n débi péjì wọn lórí social media tá a pè ní àṣà àlùmọ̀tọ́rọ́sà tó ṣàpèlíyà kẹlẹ́wọ̀n kí mi náà máa ń fúlò rẹ̀ dáadáa ọlọ́mọta ara wa sọ ilẹ̀sọ̀ olóore ìsàlẹ̀kùn dáadáa ẹ̀wọ́n fi tí náà kí àwọn àbú sẹ̀kínà sẹ̀kínà ọlọ́mọdé wọn lè kálukú wa àwọn apá wa tí wọ́n ń bẹ ní apá àríyá yìí náà mo kí àwọn náà àwọn alùsáàdù wa Muhyiddin àjọ jòkó nínú yàrá akẹ́kọ̀ọ́ kẹ́kọ̀ọ́ wájú àwọn àlùfáà ni ọlọ́mọta àbá sọmọlẹ́sọ̀ olóore ó nígbà mo rí wọn lẹ́ẹ̀kan mo fi ní àfi kí wọ́n jòkó kan jòkó tì mú lẹ́gbẹ̀ẹ́ ẹ̀ bá a ti gbọ́ ọmọ ń jòkó gba kí ó jọ sí ká tó gbọ́ jòkó lẹ́ni náà kí ó fún àwọn èèyàn yẹni pé ìwọ́n ń da náà àbí ìwọ́n da náà ọlọ́mọṣà àwọn àsanwó lẹ́sàn-án mo wá fi yóò náà kí gbogbo jọmọ́ lápapọ̀ ọlọ́mọṣà ṣàlékún dáadáa fún wa ká má bínú pé ó fẹ́ jọ pé gbogbo agbó ti lù tán ká tó dé àdúgbò tí wá jìnà díẹ̀ ká dúgbò náà sì mọ̀ ọlọ́mọṣà ṣàlékún dáadáa fún wa bàbá ti di pa fẹ́ jáde wá gbòòrò báyìí àti wọ́n láti jìnnàjìnnà lẹ́lẹ́kún díje tí máa ń gbé àbójójú jíjù ní tí máa ń gbẹ́kùn díẹ̀ toró ti mọ̀ pé kówó bá tètè bẹ̀rẹ̀ tuntun omi ò ní jáde gbogbo èèyàn lè máa wá sunkún kómi ó máa jáde máa ní omi ò jáde lójú tí ń ni torí ojú rẹ̀ sì jì ní àwọn aláti jìnnàjìnnà ló ti máa sun jẹ́ ooo yóò lè dá pé ńgbà tí ó bá débi tá a ti níbi ẹkún omi ó ti máa <laughs> jáde ìdínú ọlọmọṣẹ àtàlẹkùn dáadáa fún wa. nawaqidul islam la fẹ́ gbé yẹ̀wò kí n tó lọ náà mo fẹ́ kí títà mi náà láwọn ọgbà tá a parí pánórì inú ọgbà àwọn tá a kojú bọ̀ pa afẹ́ kọ́ ìbò afẹ́ kọ́ búkú àwọn ilẹ̀ wa gbé pèrè lọ́wọ́ kan mọ́ sí ẹ̀ǹtì lẹ́ẹ̀kan ẹ̀rí wa ẹ̀yẹ́ rí i pé wọ́n ti wá sí ẹ̀ǹtì náà wọ́n sá sí bọ́lọ̀ sí ni wọ́n mọ̀ sí i àwọn èèyàn wọ́n fi wọ́n rẹ́rìn wá òkè ẹni wọ́n fi títà tèmi rẹ́rìn wájú tèmi náà yà rẹ̀ ẹ̀ meanwhile ìwọ́n tó wá fẹ́ gbádùn wọn dáadáa sájẹ́ kí wọ́n gbá ṣọ́ọ̀kì mú wájú rẹ̀ àbí kí wọ́n sì gbá mákà mú wájú bọ́ọ̀dù ọmọ pé ọ̀sàgbákú èèyàn ẹni tọ́lọ́wọ́ bá sàánú wọn dé dáadáa tí ń bẹ lára tí wọn náà ọ̀nà ìdàfọ̀ mọ́ bàjẹ́ torí pé bí wọ́n sì ẹ̀yẹ́ ò lèmi ti wá kí wọn lóṣù ẹni bá wá tó tó bọ̀ kó fi wọ́n sì ẹ̀yẹ́ á lè rí ẹ̀kún tó gbé yà torí wọ́n yẹ ọlọ́mọta eh, sàlékò dáadáa fún wọn. Ah, nàwákìdò Islam kò nàgbéyẹ̀wò ọ̀rọ̀ wa àwọn nǹkan tí wọ́n ń ba Islam jẹ́ a ní fẹ́bẹ̀ púpọ̀ lójúmọ́ lénìí nítorí pé a ti ṣàlàyé tó pọ̀ nípa nǹkan ba nǹkan jẹ́ gbogbo alátijọ́ yóra wa níbi ìjókòó tó lọ síwájú pé bí ìrun tí máa ń bàjẹ́ tálùwàlá máa ń bàjẹ́ àbálùwà lè bàjẹ́ jẹ́ máa ẹ̀dàkùta ló lè sọ́yọ̀ kan fún inú tí máa ń bàlùwà lájẹ́ Al-Imam Al-Bukhari ọdún tó ìsọ àmọ́ ìní ìrúnkọ́ ìtọ̀ ẹ̀ṣẹ̀un kẹ́ríbá tí ń ka sí ń bàlùwà lájẹ́ òun ẹ̀bọ́ ti bàlùwà lájẹ́ òun àlùwà ìrún ti bàjẹ́ ta ni ó sọ nǹkan pé ìrún sòsó ló bàjẹ́ tí ó sì bàlù alájẹ́ ayọ̀ ìmọ̀ sọ̀rọ̀ ní orí ìrùn ẹ̀rí pé ló bàjẹ́ àlùwàlá ńkọ́ bàjẹ́ tọ̀ bá ti wá ní tí ń bàlù ni tí ń bàrún bá ní tí ń bàwẹ̀ náà jẹ́ inú tí ń bàwẹ̀ jẹ́ ẹ̀hẹ́ ẹ̀kábóbìnrin ní nǹkan pọ̀ ní ọ̀sán ẹ̀rọ kó bàwẹ̀ jẹ́ tọ̀sọ́ rí bá ti wá ní tó ba àlùwàlá jẹ́ ta ní tó ba ìrun jẹ́ ta ní tó ba àwẹ̀ jẹ́ jọmọ́ ìsìláàmù tèmi àti yín ṣe àwọn kinní kan bẹ tó bàjẹ́ o àwọn kinní kan bẹ tó ṣe kí ni ó ba ìsìláàmù jẹ́ mọ́yàn lọ́wọ́ ìyọ́sí ọ̀rọ̀ lè bọ̀ Abdullahi nìkan ló kù lára rẹ̀ in tí ń jẹ́ ìsìláàmù ó fẹ́ kí ni jama ó ti dágbére láti bùkátà sí ká mọ kọ́ra wá ní ẹ̀kọ́ yìí ìsìláàmù a máa bàjẹ́ lódindi gbogbo pé ti bàjẹ́ òun kéèyàn ó kírun ju nǹkan míì lọ ọlọ́run ní inú rẹ̀ ò sì ní wúlò fún wájú ọlọ́jọ́ ìgbéga kìyàmù láti gbọ́dọ̀ kíyèsí nǹkan wí yìí lóníkálukú wá ti gbọ́dọ̀ kíyèsára láṣìṣe gbọdọ̀ kẹ́kọ̀ọ́ nípa kí ni ń bàjẹ́ kó máa ti pé wọn náà ọkàn pera rẹ mùsùlùmí ni kò sí ìsìláàmù lára rẹ mọ́ àmọ́ wa sọ lọ náà rí ọ̀rọ̀ tí ìṣe tọ́lọ́ tí ìṣe tànálì ọlọ́ndàkùn mọ́jú tẹnu wa jáde wò ọ̀rọ̀ ìfẹ́ ẹnu àáfà oníwàásí ni kọ́kọ́ mọ́ ń dáràn bẹ́ẹ̀ ọlọ́ndàkùn mọ́ sọ̀rọ̀ wa lọ́rọ̀ fẹ́ ẹnu gbogbo táàbà sọ́njòkó rí yìí ọlọ́mọ́sàájú ṣe déédéé qala Allah qala rasuluhu قال الصحابة àti dárúkọ nǹkan alákọ̀ọ́kọ́ ní jòkó tó kọjá o náà ni al-ishraku billah al-ishraku billah o ní ká bọ́lọ̀ ń worogún àti ṣàlàyé rẹ̀ níwọ̀n bá bọ́lọ̀ ti la lákòókò mọ́ bá ti lágbára mọ́ bá ti máa làyé sí mọ́ ní jòkó tó kọjá àmọ́ lónìí nǹkan míì lájọ́ gbéyẹ̀wò ó jẹ́ nǹkan ẹlẹ́ẹ̀kejì òun náà na qidun min nawaqid al-islam aw naqidun min nawaqid al-iman nǹkan kan lòun náà tó náà máa ń ba ìsìláàmù jẹ́ òun náà máa ń ba ìmánì jẹ́ ẹ̀dá kò tó bá ti wá ba ìsìláàmù jẹ́ tó ba ìmánì jẹ́ ó ba súnà jẹ́ àbí ó ba súnà jẹ́ ẹ̀rí <laughs> pé súnà ìgbóhùn ti kọ́kọ́ lọ lèmi àti ti gbọdọ̀ kí ìtara ǹjẹ́ kí ni nǹkan ọ̀hún àǹtẹ̀jọ àlàbẹ́ ìnàkà wàbẹ́ ìnàláhì tààlà wàsáì àǹtẹ̀jọ àlàbẹ́ ìnàkà wàbẹ́ ìnàláhì tààlà wàsáì ó ní kọ́ lórí sẹ́ẹ̀tì intermediary kan kọ́ lórí sẹ́ẹ̀tì kí ni jẹ́mọ́ intermediary kan láàrin ìwọ àti tani àti Allah subhanahu wa ta'ala kọ́ gbà pé ìwọ àtọ́lọ́run lè jọ díìlì directly ẹni òní lọ́ máa gbé ìwọ̀ fún lọ́ sì máa gbẹ̀tọ̀ fún ẹni yẹn lọ́ wá expect pé kó wá máa dẹ̀tọ̀ àti ìwọ̀ náà padà sọ́dọ̀ Allah hadha kufurun bi ijma'il ulama. هذا كفر بماذا بإجماع العلماء وهو ناقض عظيم من نواقض الإسلام nínú tó yára bá ìsìláàmù dojú onítàwí yìí ó ní kọ́ dáwọn kan kalẹ̀ àrùbábán àwọn yóò lọ wá gbélẹ̀ láwọn ọlọ́run kéékèé tẹlẹmọ́rí burúkú táwọn ẹlòmíín polówó fún wa táàmù kọwá gbà pé àwọn yíò làwọn ọlọ́run kéèkéé tí wọ́n ń mú ọ súnmọ́ ọlọ́run tó jẹ́ ọlọ́run àgbà ọlọ́run ńlá ọlọ́mọdé asorí gbú o èyí tó wá ba nínú jẹ́ jù òní pé bí kíní ti léwu tó yìí wàláyé àwọn àfáà lókù tó wọ́n pèpè síbẹ̀ láyé lẹ́yìn àwọn tó ń pera wọn ní àfáà àwọn lókù tó ń pèpè síbẹ̀ láyé lẹ́yìn èmi àti yín ti gbọdọ̀ sọ́ra wa. sẹ́wárí kìíní yìí ọ̀rọ̀ kan ni mọ́búdáù kan ni tó ní àlàyé ta gbogbo gbọdọ̀ gbéyé ń bẹ̀ dáadáa bá bá gbọ́ àlàyé nìyé dáadáa abẹ́ ẹ̀rújú kan tígbà láàyè rẹ̀ wà nínú ṣẹ̀ríà òun làwọn tó ń fi irú orí burúkú yìí ní wọ́n sá sí. ìgbàláyè yìí ń wà nínú ibẹ̀ làwọn wá sá sí. wọ́n wá ń sì fi ń polówó ẹbọ wọ́n ń polówó ìbọ́lọ́wọ́ bá wa subhanahu wa ta'ala ìbọ́lọ́wọ́ bá wa wúrogún ọlọ́mọsá sànù kó fún wa lágbọ́yé ọ̀rọ̀ rẹ̀ ọlọ́jẹ́ kọ́rọ̀ ọlọ́mọsá jò yé wa. ká ní nǹkan láàárín àwa ojú méjì ló bá fojú kan wò ní gbọ́dọ̀ mọ́ lẹ́nìkan tí ó mọ̀ bẹ láàrin àwa àti Allah subhanahu wa ta'ala lójú kan tó ṣe pé níjọ́ tí èèyàn bá tún sọ pé òun ò fẹ́ jẹ́ kẹ́mì kan kó mọ bẹ láàrin àwọn àtọ́lọ́ nírú ojú tàwọn yìí olùwà rẹ̀ ó sì dìkì ìgbòmí látara bẹ́ẹ̀ àwọn ẹ̀ràn kan sì dìkì ìgbòmí látara bẹ́ẹ̀ láyé lẹ́yìn yóò làwọn kù láàtún sófin yà á sì kí n lé bẹ́ẹ̀ insha Allah ọlọ́mọṣá gbà wá láàyè tọ́ lójú kejì òun wá ní kò gbọ́dọ̀ sẹ́nì kankan láàrin àwa àtitání Allah subhanahu wa ta'ala ṣe fi ń jọba ọba ti lọ sẹ́ẹ̀tì intermediary kan láàrin ìwà àti Allah subhanahu wa ta'ala kí lóluwà rẹ̀ bíjọ náà ó sì fi dìkèdè rí tẹlifọ́rẹ̀ ìdí nígbà àlàyé báyìí a gbọ́dọ̀ mọ́ ní tí ó mọ́ bẹ láàrin àwa àtọ́lọ́hun bàbá náà fẹ́ kí nǹkan kó bẹ láàrin àwa àtọ́lọ́hun lójú kan kí láàdì àbù kékeré bá a bá tún láàbẹ̀ lọ rẹ̀ jẹ́ kí kinní kò mọ bẹ láàrin àwọn àtọ́ lọ́run lójú mi kí láti dì ó ti nídìí àlàyé àbí ò nídìí àlàyé ṣàkó tí ò bá lọ rẹ̀ sàlàyé níbi a ti láàgbọ̀dọ̀ mọ́ni tí ó bẹ láàrin àwọn àtọ́ lọ́run ibẹ̀ làwọn tó fẹ́ gbé bàjẹ́ wọlé ò wá tá ni wọ́n fi máa polówó rẹ̀ wọ́n wàá máa polówó tí ò yẹ kó sí nǹkan kan láàrin àwọn àtọ́ lọ́run gẹ́gẹ́ bí intermediary ọlọ́run àmọ́ sọlọ náà rí o àsọyé ọ̀rọ̀ yìí ọlọ́mọ sàṣe fún wa o ọlọ́mọ ṣe àpèsè àsọyé fáwa ọlọ́run wá sànù gbogbo jẹ̀mọ́ náà mọ́tàjẹ́ lìgbọ́ wáyé Al-Qur'an al-Karim kí lọ́nà tá a gbọ́dọ̀ mọ́ níyàn láàrin àwa àtọ̀lọ́ a gbọ́dọ̀ mọ́ ní lọ́nà kan ìjọ kí lọ́nà o ní ọ̀nà ẹni tí ó mọ tọwa sọ́nà tọlọ́run ẹni ẹni tí ó máa tọ́ wa sí ọ̀nà tọ́lọ́run kì ṣe pé tẹmọ nísìnyí Olúwa fún wa ní Al-Qur'an ó ní wa ma khalaqtul jinna wal insa illa liya'budun ọlọ́run ló tọ́ fún òṣèlú ṣe dáhùn ìyá àtàlùjọ ló torí kí ló ní àwọn òṣèlú káwá jọ́sìn fún un ẹ dákun bá ti jọ́sìn fún ọlọ́run ni sọlọ́run wá sọ̀kalẹ̀ wá ń sọ́mọ̀ wá kọ́ wa bá ti jọ́sìn fún un ǹjẹ́ ǹjẹ́ wá kọ́ wa bẹ́ẹ̀ náà tọ́ a sì ní fóònù nọ́mbà ọlọ́run lọ́wọ́ tàbí wá pé pé ẹ dákun bò láti mọ̀ sí yín sẹ́yìn náà wà kò sí ọlọ́run ọba sì kọjá ọba tí ó gbà wá láàyè ewu ẹ̀ nígbà tá à ń bẹ́ni ayé ká tó láǹfààní àti máa lè máa rí ọlọ́run àbáyọ̀mọ̀ bọ́ ọlọ́run ọba wa ní gbólóhùn gẹ́gẹ́ bí ọ̀gá ó dìgbò ó dánú kìyà máa ń wá àlejò náà àyàfà àwọn ẹni tọ́nà ti ṣe irú ẹ̀kún láyé bí àwọn ànábì ọlọ́run kọ̀ọ̀kan bí ànábì wa Mùsá alayhi salatu wassalam àti bí àwọn sàádé kọ̀ọ̀kan tọ́lọ́wọ́ bá bá wọn sọ̀rọ̀ kì fáhàn directly. bàbá ti yọ yíò kalẹ̀ àwọn ọ̀nà tá a gbà fi sin náà a ṣẹ̀ṣẹ̀ nídìí ẹ̀rí ni. ẹ̀rí tá a wá nídìí yìí tí ó ju ọba ti sin náà fún wa ẹnìkan ni ó gbé wá fún wa o àwọn ẹjọ́ gbé wá fún wa ni àwọn ẹ̀nà ń bẹ láàrin àwa àti dáná àtọ̀lọ́run a gbọ́dọ̀ mọ́ wà ní wọn. àkọ́kọ́ ẹni tí ń bẹ láàrin àwọn àtọ́nà lànàbí wa Muhammad sallallahu alayhi wa sallam. ẹni pé anabi ní ká mídíárì láàrin ẹ̀dá àti tani àtàdẹ́dà anábì ní wá ń júwe fún wa bá ti máa ṣe ọlọ́run lálùkùránì náà ṣe sọ fún wa pé laqad kana lakum fi rasulillahi uswatun hasana liman kana yarju Allaha wal yawmal akhira wa dhakara Allaha kathira sẹ́ńtà àgbọ̀nà mọ́ intermediary alùkùránì tí ó yí wa pé ànẹ́bì ńlọ́láwò kan so yí àwòkọ́ ti bá adá tí ń bẹ lára rẹ̀ ó fi mẹ́mọ̀ tẹ̀lé alùkùránì tún lámọ́lẹ̀ kọ́nàgọ́dọ́ ń bò mí ó ní wà mẹ́yì yóò tẹ rasula faqad ata Allah ẹnikẹ́ni bá ilé ti tẹ̀ láàbìnẹ́bì yìí ó ṣe kínú ó sọ fún wọn pé ta ni ẹ bá nífẹ̀ẹ́ Allah fattabi'uni èmi ní kíni èmi ní ẹtẹ̀lé bẹ́ẹ̀ bá ń tẹ̀lé mi yuhbibkumullah Allah subhanahu wa ta'ala ló nífẹ̀ẹ́ òun náà yóò sì ṣàkóríjọ́ ẹ̀sẹ̀ yìí fún yín. láàárín yìí èèyàn kò gbọdọ̀ wá lóun fẹ́ ṣe Islam kó wá ní kànáàbì ògbẹ́ni sọ̀rọ̀ níjọ́ tó bá lè ti ní kànáàbì ògbẹ́ni sọ̀rọ̀ ó jẹ́rí pé pẹ̀lú àgbéyé yìí nìsín ìyẹn gbọ́dọ̀ máa bẹ láàrin àwọn àtọ́lọ́ àbí ògbọ́dọ̀ máa bẹ ògbọ́dọ̀ máa bẹ. àwọn ìwo ló wá sórí ibú láàrin yìí làwọn gùlátù sùfíyà làwọn aláṣejùmọ́ àwọn oní sùfí àwọn yìí òun làwọn gbà pé ní táwọn fi sin lọ́n táwọn àwọn òmìnira nẹ́gbẹ̀wá Muhammad àwọn onídìí àwọn sàábé àwọn onídìí kóra àwọn onídìí tíra tíra wo làwọn tó máa kà mọ́ in tó kàn kù ni pé káwọn sásùn káwọn ìbékíní káwọn lálàá làwọn ṣe bàná ìjọsìn wọn àti ìsúnmọ́ lọ́wọ́ ọba wọn alàlùmọ̀nàmọ́tì wà ó à alàlùmọ́dá alàlùmọ̀nàmọ́tì wà ó à in tó kù táwọn fi mọ́ sí náà ní kí náà rí lójú àlá wọ́n ma ń táwọn bá rí lójú àlá lókù lọ́dún ṣe gínú tọ́tún sí náà láti orí mi nú wọn wọn ní wulẹ̀ ní kírun mọ́ ń tiẹ̀ yóò sì lóun jẹ́ ni ọlọ́run lébẹ̀ náà ni láti bá rí pé wọ́n àwọn aláṣẹ jùlọ àwọn oníṣùfíyà yìí àwọn ọmọ kílẹ̀mù pé àwọn àjọ ọlọ́run kódà àwọn tí ẹ̀jọ́ ṣe méjì nìkan ní ìsinmi àkódà àjọ ọ́fíìsì rẹ̀ mo ti kó ibẹ̀ méjì mọ̀ yìí níwọ̀ iná pẹ̀lájọ ọlọ́run ọ̀rẹ́ jọ wọ̀ iná onáàlùwọ́ mo rántí ìgbà tá à ń bẹ nínú Tìjàníyà ọlọ́dà kò mọ́ dà wá padà bẹ̀ mọ́ ọlọ́mọ ti jà báwọn sí mọ́ gbogbo ọ̀nà bíbí àtà ti túbá náà ọlọ́mọ jà padà sí ìkankan náà àwọn tí ó wà tá a wá gbọ́wọ́ Tìjàníyà lọ́dọ̀ wọn náà bá sọ̀tàn kan fún wa àwọn àtẹ́rí burúkú bá wọn fi mọ́ déyàn mọ́lẹ̀ ní ohun wọ́n tí wọ́n bá ń sọ rú ẹ̀ fún ń já ọkú lẹ́yìn ànábì nu bọ́ọ̀dì tí ń já ọkú lẹ́yìn ànábì wọ́n ń já ọkú lẹ́yìn ọlọ́run ìrọ̀lọ́rọ̀ rẹkọmẹ́ndì pé ẹnìkan gbọ́dọ̀ bẹ láàrin òun àti ẹ ìwọ ò lè gbówó lọ́wọ́ ọba kọ́ lè mọ ohun dàìrẹ́tì ọ̀ lè dóhùn mọ̀ ẹni tí ó jọ ọmọ ohun onídání lànà bí ṣe rẹkọmẹ́ndì ẹ̀ pé àwòkọ̀dẹ̀kárẹ̀ lakum fi rasulillah uswatun hasanah àwòkọ́ ń bẹ lára rẹ̀ kí n ti sọ fún ẹgbẹ́ kí ni tàmà yutu rasula faqad ata ọba ilé jíjẹ láàbìlẹ́bí ọ̀tẹ̀ lọ́lọ́ ní ṣe sọ fún ọ pé qul in kuntum tuhibbuna Allah fattabi'uni ẹni gbogbo àwọn rẹkọmẹndéṣọ ọlọ́wọ́ bá ọlọ́run tún ewu ọ̀nù pé ẹni tó tẹ̀lé lànàbí Muhammad àmọ́ àwọn tá a wí ìyàwó gùlátù sùfíà yìí àwọn wulẹ̀ ní kàńdọ́bí ògbẹ́nu sọ̀hún ìtàwó náà wá wí fún wa wọn ní jọ náà pé sí ìwù kan lọ́sàn-án Ramadan lọ́sàn-án lẹ́gbẹ̀fà tó ń gbé kálukú débi ń pa kálukú náà bá bá níbi tí ti ń jákàrà ọlọ́run ti amukoko láwa yà yín kálukú mọ́ ti ń jákàrà bí abẹ́wọ̀n ti ń jákàrà ẹ̀hẹ́ asájọ gbádùn àwọn àdúgbò tó ń bẹ̀rẹ̀ àlọ́dẹ̀ ńgbà mi wọn ní mọ ogun táwa mọ́ mọ́ ládùúgbò wọn bí yìí àmọ́ àdúgbò fọlọ́ ilé láwa ní ilé láwa lẹ́nìí ìwà ń jákà lọ́sọ̀ Ramadan làwọn mùrídì kan bá wà wá wọn bá bá ṣe òdìdí tí ṣe òdì ń jẹ àkàrà àkàrà bọ̀ kọ́ mọ̀ lọ lọ́sọ̀ Ramadan ẹjọ́ ṣe àkàrà lẹ́jẹ̀ yìí àkàrà kẹ̀ iye sákàrà ẹ̀ẹ́ àkàràkọ́ àkàràkọ́ sọrí nǹkan òun wò yí ọ lè mọ ti jẹ́ jẹ́ ṣàlàyé fún ọ ọ ní ọba ń bẹ lórí àlè rẹ̀ ń fa tẹ̀sùbà níbi ti ń fa tẹ̀sùbà lọ́wọ́ nìkan nú àwọn ló bá wá ló fẹ́ wá yọjú wo kí lọ́lọ́run sí tọ́ ibi ó ti wá ń yọjú wo ọlọ́run bá bí ọlọ́run pé irú karamba níwò ní àníwọ̀ yìí lọ́lọ́run bá mú tẹ̀sùbọ̀ ọwọ́ rẹ̀ ló bá fi na ìkànnú àwọn yìí ó ní nínà tọ́lọ́run ó ẹsẹ̀ wọn àbá ní tẹ̀sùbọ̀ àbájá ó ní ọlọ́run tó wá o torí pé ìmọ̀ fi ròyìn ọlọ́run kan yìí àwọn kan nígbà tó bá ta ní pé tọba tó wá ní tẹ̀sùbọ́ ọlọ́run tó wá ń já tẹ̀sùbọ́ ọlọ́run wá ń já àti ọlọ́run tèmi náà àbí ọlọ́run ọlọ́run ti wò kọ́kọ́ ní gbogbo tọ́lọ́run ti wá bá wá ní nǹkan lè ẹ̀ sọ́mà ló gbé lọ́wọ́ ti yìí ẹ̀dá nígbà náà fẹ́ nínú rẹ̀ yìí sọ́mà tí ara mọ̀ máa tàdúgbò yìí lọ́lọ́ ń rẹ̀ fún yín ní onígbà tẹ̀sùbọ̀ ọlọ́run ọmọ tẹ̀sùbọ̀ ọlọ́run bí tí wọ́n ń bọ̀ láti sánmọ̀ báyìí déédé inú yàrá tòun ló wá já sí. àwọn onímọ̀ ti rí òun ti fi àwọn olùkọ́ àtọ́lọ́dọ̀ ọmọ ṣe ọ̀rọ̀ ọmọ rẹ̀ rí yọ̀rọ̀ àmì nítẹ̀síwà mi fi já ló wọlé ti ẹ ọlọ́mọ wá ní fíjẹ́ èyí tó wọlé mi yóò gbọ́dọ̀ jáde náà tọ́ kò sí ní jáde mọ́ oyá mọ́ gbé ní ẹ̀dọ̀ màlùjẹ́ náà ó nílò ń bá lọ́pọ̀ ọlọ́run igi ní igi lásán rẹ̀ mọ́jẹ̀ gbé igi lásán mi ẹ̀ ọyá á ṣe rọrùn fún ọ o narration lásán làwa ń ṣe ọlọ́run dákun àfáà tó pín ìtàn fún mi mọ̀ pé òun náà ó ṣe ti kíwà nínú dọ́dọ̀ rẹ̀ yóò mọ̀ ká ọmọ pé a àti tó padà yàrí ó ti dáadáa sí láyà ìrẹ́ ni ó pìtàn ní fún wa kò lè kò lè yóò gbọ́ tó bá gbọ́ òun náà mọ̀ pé òun ó pìtàn ní fún wa akérò bí báyìí lọ́jọ́ náà àìsí ìdá àlébì bá tata lọ́jọ́ lórí dámọ̀ túnmọ̀ kàtàfà àbíjà látà àbíbọ̀ rọ́bà tó ń amúrọ̀ àìdá àmọ́jọ́ náà abájí ní ìwé tíì sí wa lórí àwa náà ti rí bí èèyàn fi máa ṣe tọ́lọ́ nù òṣìṣẹ́ tí ó máa ń bírù rí kírò yìí béèyàn bá ilé ti dá intermediary tó wà láàárín òun àtọ́lọ́ kú orí burúkú tí ó ṣe rí ta sì ní intermediary tó wà láàárín àwọn àtọ́lọ́ akẹ́kọ̀ọ́ ta níjọ náà anabuwa Muhammad sallallahu alayhi wa sallam tó ká tó wá kúrò láàrin yìí ká tó wá lọ síbi èyí ta ló wá ba ìsìláàmù jẹ́ ká wá kí ilé ìdílé àwọn àfáàlẹ̀ Yorùbá náà wá láwọn gbàrí yé àwọn wulẹ̀ wá mú gbogbo sílsílà tó ṣáájú àwọn àfáà tí wọn wọn wá já gbogbo ẹ̀ kúrò àwọn wá tó wá ṣàṣejù níbi afẹ́gbé intermediary sáàárín àwọn àti ọlọ́run àwọn bá gbé fáwọn àfáà wọn tẹ́bá ti wá sọ fún ẹ pé ẹ̀ ń ṣàṣejù pa àwọn àfáà àwọn àfáà bá wọ́n ẹgbẹ́ tí ẹgbẹ́ kí ni ọlọ́ọ̀tọ́ sọ gan tí ó bá tàwọn àfáà bó láti mẹ́ta lẹ́gbẹ̀ẹ́ ọmọ ọmọ tẹ́wọ́n sì bà nẹ́bí bó láti mẹ́ ọlọ́run sọ ló já mà nẹ́bí meanwhile kó tó kàn àwọn àfáà wọn kì í ṣe mọ́ àwọn àfáà wọn tẹ́lá gbogbo àfa ẹnjẹ bá lòun ló dàgbà jù nínú àwọn àfa tó kọ́kọ́ já àfa nílẹ̀ yorùbá yìí ọlọ́ọ̀dì dákọ rẹ̀ wá bẹ́ẹ̀ bá dákọ rẹ̀ wá kò kàn nábì sòfin èèyàn tá a kà láàrin òun àtà nábì ó kéré ju agbọ́dọ̀ kọ́ ka èèyàn mẹ́wàá tí ó tó sáńgírí sí báyìí tó kó tó kàn wọ́n sí ànábì àkọ́kọ́ káyàn mẹ́wàá ní ẹtọ́ ọkọ̀ dúró tọ́ǹgbà ẹ bá wá gbé gbogbo ọlá gbogbo ìgbogbo àpẹẹlẹ ẹ bá wá gbé fóun ni ìyẹn lórí burúkú tó fẹ́ wọlé yorùbá ta aláàrí gbà èèyàn wá di pé máa máa wọn tàbí àlẹ́bí ẹ̀ wá sọ wọ́n di ìgbà àtàyín tá a bá mú ànábì tán intermediary tó sì wà láàrin àwọn àtànábì ta ni nọ́mbà wọn jọmọ àwọn sàhábà gbogbo náà rò pàdé sọ ń ka ìsìláàmù lé ní ọ̀dọ́ wọn lọ́wọ́ kọ́ láǹdì síná ìfáàjẹ méje àsanra wa àkọ́lé ànábì tá a bá la mọ̀ lé ní àwọn tó júwe rẹ̀ fún àwọn tàbí ànábì ni àdínkù yẹn wa ni ìgbàgbà àlàyé bá ṣe fún wọn pa ànábì là ń sọ tó bá pèjì ànọ́bì ní nǹkan ní ìfúwa òun náà lámọ̀ pé o òun náà lámọ̀ pé àmọ́ àwọn nítorí pé àwọn nìkan ló kù tán fojú gan ní ànọ́bì sọ àwọn ní tó bá sọ fún wa ń pa ànọ́bì òun náà ní kíni lámọ̀ tẹ̀lé e. torí táwọn náà bá ànọ́bì lò ẹ wá wò ó mú ànọ́bì tán á mú àwọn tánu àwọn sàhábà àwọn tá bí àríwá nù ó àbá máa wọn sàhábà tán á máa wọn tánu àtàbíùn àwọn àwọn tàbí ó tàbí àwọn kíni àwọn tàbí tàbí ẹ̀yìn láti wá mú wọn ní ọmọ àwọn ẹ̀yìn bẹ́ẹ̀ tí ó fi mọ sọ̀wálẹ̀ sọ̀wálẹ̀ ẹbá tí wọ́n sọ adájọ́ tó ń dójú àwọn tàbí ó yóò mọ dójú àwọn ìmọ̀ọ́mọ́ lè kíbọ̀ díẹ̀ àwọn àbúrò àníbá bọ̀ ipò lọ́dọ̀ àwọn àbúrò àníbá ó mọ dójú àwọn alimọ́ọ́mọ́ lè ipò lọ́dọ̀ wọn sẹ́dá àwọn muhammad ibn idris aṣáàbì alayhi rahmatullah ipò ń gbogbo bí a ní wọ́lẹ̀bọ̀ yìí ọgọ́rùn ọdún kìíní lọ bẹ́ẹ̀ ọgọ́rùn ọdún kejì ọgọ́rùn ọdún kẹta ìkẹrin ìkarùn àti wá ka bí ọgọ́rùn ọdún méjìlá àti ka bí one thousand two hundred years àti ka bí one thousand three hundred years kẹtó máa dákọ̀ àwọn àfáà yìí ń lọ Yorùbá ẹ̀dàkùn bá bá wá láàfẹ́ mọ yìí tẹ́nìkan ló mú wa súnmọ́ lọ́hùn bá a bá ṣe ń rántí pé àwọn àfáà kan làbá yín lẹ Yorùbá ó yẹ ká súnmọ́ ẹ lọ́sí pé àwọn kan ń jẹ́ àfá àwọn àwọn kan ní tún jẹ́ àwọn kan ní tún jẹ́ nígbà tá a dá máa fi tolórí àwọn sáré òyẹ̀ká mọ́ táwọn bàbá ti wá wọn òyẹ̀ká àwọn bàbá ti wá wọn ṣékínú wọn ìjà mọ́ ìkankan lẹ́gbẹ̀ẹ́ àwọn táwọn yìí báwọn intermediary ṣe wá lọ rí sáré gbogbo orú intermediary tá a wá kà yìí gbogbo sílùsílù àwọn tá a kà yìí olórí nǹkan jẹ́ láàárín àwọn àtọ́lọ́ kojú pé kẹ́kọ̀ọ́ wa lẹ́kọ̀ọ́ bá ti tọ́lọ́ mọ́ intermediary tá a gbọ́dọ̀ mọ́ nínú ta ni ó mọ júwe ọlọ́run fún wa ni mùsùlùmí ṣe gbọ́dọ̀ wà láyé yìí kó sì lẹ́ni tí ó mọ mú láàbá tí ó mọ kẹ́kọ̀ọ́ ẹ̀sìn irú àfáà tá a mọ nínú àmọ́ ńgbà tó dàrú tẹ́lẹ̀ yorùbá àfáà tá ní ìta àfáà tó fẹ́ kọ́ wa lẹ́sìn mọ́ ó wá di àfáà tá fẹ́ mọ gbé sípò pé intermediary láàárín àwa àti ọlọ́run ààrí wọn ní ìrì kankan wa nítọ́lọ́ mọ́ àwa aṣọ wọn di pé bàbá ilé di rí wọn àti níta ní àti rọlọ́ èyí ń wá ní anákíbú min nawaqidil Islam èyí ń lẹ́lẹ́kejì tá a wá láàgbọ́dọ̀ ní kò sí irú béèyàn ò bá ṣe kàǹkà tó kò sí bí ò bá ṣe súnmọ́ náà tó a gbé sípò náà a sì gbọ́dọ̀ gbé sípò náà òun ni tá a bá ti rí aṣojúnú àti ìrọ̀lọ́ abadan kò sáfà tó wọ́ ti ẹ̀ kódà anabiwa muhammad sallallahu alaihi wa sallam anabi ò wọ́ ti mú ẹ̀. inú alukur'an anabi lamọ́lẹ̀ pọ̀nàmọ́lẹ̀ ó ní kúlà amliku li nafsi naf'an wala darra ìyá anabi ọlọ́run ní sọ fún wọn ilá amliku li nafsi èmi muhammad ẹ̀ ń wòye ẹ̀ ní kápá fẹ́mi ara mi o naf'an bóyá láti máa ń fà nìkan wọlé fúnra mi èyí níkàpá rẹ̀ wàlá bọ́rọ̀ kódà èyí níkàpá àti kámẹ́rà kankúrò fúnra mi àfi tọ́lọ̀ bá fẹ́ o àfi díkì ni àfi tọ́lọ̀ bá fẹ́ anábì tó wá kiri lọ́sìn lórí òkìdé lórí ẹ̀ ti ẹ gbọ́ dáadáa kó yé yín walaw kuntu a'lamul ghaib kálíbi muhammad tẹ́ wò yìí mo bá lọ rí mọ́ kọ̀kọ́ ni lastakthartu minal khair ìdá ń pè lówó oore ọ̀dọ̀ mi ni ò bá máa pọ̀ sí. alábìnrin yìí sì ṣe kórè ó pọ̀ dọ́dọ̀ mi débi pé wà mẹ́mọ̀ sálẹ̀ yàtú aburú kankan bá ti kàn mí aburú kankan bá lè kí mi ẹ dákun tala aburú kan tó tàn dábì níbi aburú kan ànábì dé ànábì gba ọgbà àlùmọ̀ yìí nímọ̀ràn ó ní gbogbo ẹni dájálù àbádẹ́wò àbágbákò kan bá bá kọ́ tó lọ́ọ́ ronú pẹ̀lú méjì wọ́n kọ́ fi jẹ́ tírò tèmi lọ sí kí ẹ bá tèmi kọ́kọ́ rántí èmi náà pé a irú ṣíṣe á ló ṣẹlẹ̀ sí mi iná ẹ jẹ́ ń kọ́kọ́ fira mi wò pé ṣé tèmi tó tàbí ẹ á rí pé ṣe òjá mọ̀ nǹkan kan anábì ní ìpín kankan kọjá pé in àná ìlà nàzírò kí n kàn kìlọ̀ fáwọn aláìgbàgbọ́ wàbàṣírò kí n sì múrò dùnú wa fáwọn owó fáwọn olùgbàgbọ́ òdodo anábìwá Muhammad yìí àmọ́ lẹ́nìí èyí tó wá jẹ́ in tó ba ìsìláàmù jẹ́ bẹ́ẹ̀ olókùtà wá ń ṣe ó ní pé à ń tẹ́jọ àlàbẹ́ ìlàkà wà bẹ́yìn aláhi ọ̀sà ẹ̀ ó ní báwọn èèyàn nísìnyí kálukú ti fẹ́ wò pé èyí tàbí máa pe ọlọ́run jẹ́ máa kó kọ àwọn ẹni ọlọ́run bàbá ti ń kó kọ àwọn ẹni ọlọ́run àá ọlọ́run náà ní kí ni ọ̀nà là ń pè kálà ó kọ àwọn ẹni ọlọ́run èso kọ ọlọ́run ìgbà tó ń bẹ́ẹ̀ nù tìjà náà ìtàn ilé yìí náà tó ṣẹlẹ̀ yóò tún sọ yóò náà ṣé nǹkan náà ló ti pa méjèèjì fún mi àmọ́ àdúgbò bá ti túbá ọlọ́run sí nígbà padà bẹ́ẹ̀ ẹ sàmújọ mọ́ o. wọ́n ní ẹni ọlọ́run kan wòlíì wọ́n ní o torí wà tó wù kéde wẹ̀rí ọlọ́run ìwé ni èṣù kan délé ni ọlọ́run àtọmọ kéwu rẹ̀ jọ ń sìnrìn àjò lọ àwọn adébì kan lọ́ba débi omi ìgbà débi omi ọmọ tí ó bá rí pé omi rèé tí ó náà sì rí pé omi ni lẹ́ẹ̀kan náà tí ó bá kẹ̀jẹ̀ bọ́ ní omi tí ó ń kẹ̀jẹ̀ bọ́ ní omi báyìí dé omi ti dàbí àpáta tí ó bá rìn lọ lórí omi ọmọ tí ó náà bá wò pé ìyẹn mò rí dí tí ó ní lọ ní orí omi yìí alhamdulillah àti lánàá sójú tá a wà yìí àti ojú ọ̀nà ní ń gbé bá ilé máwọn rìn lórí omi ṣe bá àjọ ń ṣe ní èmi náà ṣe kínú èyí rìn òun kọ́ lọ́nà náà sì kọ́ wa tọmọdé ìjẹ́ kó wò ó kẹsẹ̀ bọ omi omi tí ẹ ò bá dà pátá o omi tí ẹ bá ń jẹ́ ẹ bá ń jómi ẹṣẹ́ òun kẹsẹ̀ bọ nú omi báyìí dé omi náà ló kẹsẹ̀ bọ kó di àpáta àá ó gbé kẹ̀kí ní odi tùbú àá ó tún gbé kejì ó tún di tàbú ìkẹ́ ọ̀tá ó tún di gbìyà. ṣé ń gbà lọ a ẹ̀ ńgbà òyà àgbà àkẹ́rọ̀mọ́kúrún lọ ìmọ̀ bá wẹ̀ jù á á tó lójú ẹ ni kò yẹ kọ́ ọmọ oúnjẹ omi rẹ ni omi kò yẹ máa domi oní àní mi mo ní pé ti ní ń ṣe àwọn ọkọ̀ ọlọ́run tá a máa ń pè náà ń pè yọ tọ́ bá ń kó kọ lọ́run lè fẹ́ gbẹ̀rún ọdún bọ́ ti máa rí omi nù oòrùn sọrí tọ́ ọ̀bá ti tẹ́jú ojú mi mọ́ èmi lèmi lè máa kó kọ lọ́run ìwọ sáà máa kó kọ tèmi kọ ń gbọ́rọ̀ ní tìrí bọ́ ti wá pìtàn náà fún wa pàtí pápá wa ọlọ́mọ kí òní náà bá yí padà ní bá ń kó kọ ṣeun ń kó kọ ṣeun báyìí dé ọlọ́mọ òun sì dà pátá inna lillahi wa inna ilayhi raji'un àwọn àgbáwà ni wọ́n parí ìtàn fáwọn náà adúgbòkọ́lọ̀ <laughs> o ọlọ́run ní dá ogun apádà bẹ̀ wọ́n gbogbo àwọn ọ̀tọ̀ títọ̀ tó máa ń pa fún wa nù sẹ́rí gbogbo ọ̀tọ̀ wọn fi máa ń dé èèyàn mọ́lẹ̀ ni wọ́n fẹ́ jẹ́ ká máa rí àwọn ẹni bíi pé àbáwọn gan ni àwọn kan lọ́lọ́run ọkùnrin kan bẹ ọ̀nà ti dàgbà díẹ̀ ní ìṣẹ̀lẹ̀ àdúgbò yìí lára àwọn akábírò lè mú jírí mi lẹ́nu ó bí dé àdúgbò yìí lónà wa àníjọ́ náà lọ́rùn ọlọ́ni lẹ́nu púpọ̀ ládùúgbò wáyé ó wá lọ rèé ṣe fọ́tò rẹ̀ kan tó tóbi gan-an gbogbo àwọn ìyá wa náà lọ kó síjọ́ náà àmà àdúgbò fọ́lọ̀ gbogbo tó kú àtàkì tí wọ́n tú wá fọ́tò jọ̀ọ̀rọ̀ ó níbi wọ́n bá ti ń jòkó tó máa ń ṣàdúrà níbẹ̀ ni kí wọ́n lọ rí ilẹ̀ mọ́ ìbẹ́ bá ti wá ń ṣàdúrà bẹ́ẹ̀ bá ti ń kú kọ́ lọ́hùn ó ní ẹ

ìwọ́n tó bá láti àbábúrò àbí ìyá kan tí mo ń lọ ní jálà àbí ilé dé ìlọrin kékeré mo ń bá bọ̀ mẹ́ ẹ mọ tí wọ́n ìbú wọn ni tó bá dé tí ìwà kó bùkátà rẹ̀ kalẹ̀ èyí tó bá ti bẹ̀rẹ̀ náà díẹ̀ ní àbí ni yóò wà ní ẹ tọ́lọ́run lẹ fẹ́ ká fún yín ní àbí nǹkan dúdú. àmọ́ dákẹ̀dó lè ní pé bá a bá gbàdúrà tọ́lọ́run lè yín lọ́wọ́ yóò gbà o àmọ́ yóò pẹ́ kó tó dáhùn. àmọ́ tí a rí yìí bá a bá ilé gbé yín lé yín lọ́wọ́ báyìí àbí bẹ́ẹ̀ bá ti wí ni o ẹ̀yìn ṣe báyìí àjẹbí ìdán ni èwo lẹ́fẹ́ ẹ̀dàkùnká níwọ náà lọ fi ń wọ́ ọmọ láti ju ogún ọdún ẹnìkan wá ní bá fún ọ ní kinní kan ọ lóyún lọ́la àwọn bá fún ọ ní gbólóhùn tó ó lè tọ́dún márùn kó tó doyún owó láàmúnú méjèèjì lẹ́sẹ̀ kẹsẹ̀ pé ah ẹni tó lọ́run ẹbí là máa sága fún un gbogbo tá a wá ń wí yìí ìpìlẹ̀ rẹ̀ gan-an wàláì ó ní ìyìn tó dìjà láàrin àtàlẹ́bí àtàwọn kèfèrí wọ́n ní kí ni jọ̀wọ́ òun ló dìjà láàrin ànábì àti àwọn àtàwọn kèfèrí tẹ́ríkà dípò sáàrin yìí ń bẹ̀ ni irú ìsìláàmù táwọn eléyìí pírátìkì yìí wàláì àwọn kùrẹ́sì mọ́ta àwọn ẹlẹ́bí àti ṣerú ẹ̀ irú táwọn eléyìí ń gbé wáyìí bó ṣe gbà káwọn ẹni ọlọ́run kan làwọn ó máa pè àwọn ẹni ọlọ́run kan ní kinní kan orúkọ ẹni ọlọ́run ní káwọn ó máa pè àwọn ẹni ọlọ́run ní ó máa kó kọ ṣéwù táànábì bá tà mí ti rú ẹ̀ fáwọn kèfèrí mọ́kà ní ìsìláàmù bá ti ní wàhálà kò ní síjà kankan gbogbo àjagun jihadu kinní kan kò ní sí jihadu gbogbo ayé láìlà àìlàlà kò ní sí gbogbo orú yìí hù gbogbo wọn bẹ pa nábì wọn bẹ kí lọlẹ wọn bẹ ṣe gbá wọn lé àwọn sàádé kò nílùú mọ́kà kò ní síjà

gbogbo látù ọ̀zá mọ̀nàtù gbogbo àwọn òsáwà ó yẹ ká da gbogbo omi ó wá ní Allahu nìkan ní ká máa ṣe à iná àádá nàṣẹ ọ̀nà ìjà ẹjẹ́ ó yẹ pé ń tọ́ mú wá yìí ìmọ̀ ló jọ wá lójú púpọ̀ ń tọ́ mú wá yìí ayé wa kú Allahu nìkan àwọn ìgbà tó yẹ ká fẹ́ gbàgbé wọlé. sẹ́rígbà wá sí ànábì wá dáàrin kan. tá ànábì wá fún wọn lọ́rùn ọlọ́run wá kọ́ ànábì láwọn ìmọ̀ kan ó kọ́ láwọn ájúmẹ́ǹtì kan pé ìlà ànábì máa ti jáde ànábì wa bẹ̀rẹ̀ sí ní ti jáde ìgbà tó ẹlẹ́ ẹ̀fẹ́ gba ọlọ́run nìkan níbi kí ló dé tẹ́ ànábì náà wá ń bi wọn pé òkè ẹlẹ́ẹ̀fẹ́ sin náà nìkan ó yá ta ló dá sọ́nà ọlọ́run nìkan ni nàá ta ló dá ilẹ̀ ọlọ́run nìkan ni nàá ọlọ́run ànábì wọn là ń sa alita human khalaqahum la yaqulunna Allah kódà bọ́ ọba bí wọ́n pé àwọn fúnra ara wọn ta ń dá wọn kí ni wọ́n wí ànábì náà bá tó bí ọgbọ́n bá nígbà tẹ ẹlẹ́ẹ̀fẹ́ sin náà nìkan ẹ̀yin gan fúnra ìta ń dá yín ọlọ́run nìkan náà ni bẹ́ẹ̀ bá ti bára gbà fún nìkan ló dá òun nìkan ló dá ilẹ̀ ẹ ti gbà pé òun nìkan ló dá yín ẹ̀gbọ́n ọlọ́run ní káàdì náà bí ó sọ̀rọ̀ débi àrídìkì ẹ ti gbà pé òun nìkan ní ṣe àrídìkì fún yín bẹ́ bá ti wá gba gbogbo ẹ̀ kí ló dé jẹ́ ẹ̀wá lè gbà pé òun nìkan ṣoṣo ló yẹ kẹ́ ẹ máa ṣe ìjọsìn fún. ànábì ti wíni àbí òun wíni wọn sẹ́rí tí wọ́n fi wá gbà èyí tá wá láǹ dánwò lẹ Yorùbá ìnáwó ìbẹ̀ náà wá darí ọ̀rọ̀ sí. àwọn ni ẹ ti ẹ̀ gbóná

ìgbà tágímẹ́ǹtì yìí ti kó fún wọn lọ́rùn táà nẹ́bì ti fún wọn lọ́rùn táà rí yìí sí mọ́ bàbá ni wá sọ́rí gbogbo àwọn tó láǹkì ò máa nà àbúgbò ohun ilá líyò kọ́rì nà ilà lọ́hì zulfa àlọ́nu. gbogbo láti mọ̀ náà tó sọ ohun àwa náà mọ̀ báwọn kan ló dá wa àwa ló pè wọ́n lọ́lọ́run. <laughs> àti kí ni àpè wọ́n lọ́lọ́run sọ́rí táwọn bí wọ́n ṣe ni pé ìlàlí òkan rí ìbú lẹ́ ìlàláyé zulfa àkàn fi wọ́n ṣe intermediary láàrin àwa àti ọlọ́run náà la fẹ́ sìn a máa rí páàlì ìjọ́lọ̀ sìn àwa fẹ́ gba ara wọn wọlé sọ́dọ̀ ẹ̀dàkùn kí ló fi yàtọ̀ sí báwọn àfáàkùn ìwádìí lè nìyẹn ẹ̀dàkùn ló fi yàtọ̀ alùkùránì tún sọ̀rọ̀ wọn ní gbangba lọ́bi tó fún ọlọ́run ẹmọ́ ti ṣẹmọ́ sí tí ò lè ṣe ìlànfààní ìjọ lè kó nira báyìí tí ò lè ká nira kúrò wọ́n ní ànábì sọ dígbò tó wí ọkàn ń pariwo lásán ni haula ìṣùfà haula ẹ̀ńdàlá ẹ̀rọ ti ọ̀rọ̀ haula ìṣùfà haula ẹ̀yìnlọ́wọ́ àwa náà mọ̀ páwọn òsàrígọ́ lọ́lọ́wọ́ àmọ́ sọ́rí tó jẹ́ fún wa ní pé àwọn ni wọ́n mọ̀ bá wa ti pẹ̀ lọ́dọ̀ Allah. Dọ́là dọ́là eh do Allah wannan wa'azi ne eh do Allah ta albarka albarka albarka albarka albarka albarka eh, yóò mọ distract àwọn èèyàn tọ́jọ́wọ́ mùsùlùmí haula ìṣùfà haula inda Allah wọ́n ní sọ́rí gbogbo àwọn òṣàwà tó ń sọ wọ́kàn òrùpá ń sìn wọ́n ni olùsìpẹ̀ wa náà jẹ́ lọ́dọ̀ ọba ní lọ́dọ̀ Allah jọmọ́ níbo lèèyàn náà wá fẹ́ wà wàláì gbangba wà tún làwọn afáàlẹ́ yorùbá ti ń sọ̀rọ̀ ọgbọ́ ìwọ torí pé bẹ́ẹ̀ polówó dọ́là bí ara rẹ̀ ni o ìwọ́n wá lọ rere ìjàmbá wa láti Senegal inú tún bí kólọ̀ rere ìjàmbá láti Senegal ìwọ́n ti ẹ̀tún wáyé tí ìwọ́n tún wá lọ́mọ ọpọlọ́ fún ara rẹ̀ tẹ́nu tí ẹni dọ́dọ̀ lọ́wọ́ àá kí ló dẹ́nu tí ò ní dọ́dọ̀ lọ́wọ́ bí ẹgbẹ́nu ti wọ́n àfáàdì tẹ́lọ́ lè dé ọdọ́ lọ́wọ́ hàbí musiba, jìbì ẹjọ́ bàbá jìbìtì ní ọgbọ́n jìbìtì ní irun orí jìbìtì ní ìlànà jìbìtì ní sẹ́ríkà wá ní wọ́n kàn lùwá jìbìtì lásán ni kò bá dáa eléyìí wọ́n fẹ́ bà ìsìláàmù jẹ́ lódindi lọ́wọ́ ní kíni wọ́n fẹ́ bàjẹ́ mọ́ wọn lọ́wọ́ ìrìn ọmọ ìyá mi ọlọ́run ṣàlékún ọ̀nà ìyá àti ẹ̀wọ̀n ọlọ́run ṣàlékún àgbọ́yé fún wa o ọlọ́run sì fi àlékún ìdúró déédéé alàtẹ̀wọ̀ṣẹ́jú ọ̀sọ̀nà. intermediary kankan ò gbọdọ̀ sí ká kọ́kọ́ gbìjọ sí kan lé lọ́wọ́ náà àdúgbò lọ́dọ̀ ọlọ́run. níbi àdúrà kò gbọdọ̀ sí intermediary láàrin àwa àti Allah. ọlọ́run sì làámọ́lẹ̀ kọ́lẹ́gbẹ́ lọ́rọ̀ Qur'an olùwà ni ó jọ ìmọ̀ ha. ìgbà ẹ̀fẹ́ sàdúrà sálọ́dún á pè Allah àwùjọ arrahman nínú kẹ́ pè mí ní allah ó kọ́ mi ní àbí kẹ́ pè mí ní arrahman olúwa ní ayyamma tad'u falahul asma'ul husna ọlọ́run ní ike ìjọ bá pè nínú àwọn okò ìlú ọlọ́run àwọn okò tó dà lè yọ ọlọ́run ọba ní tó bá dípé tó dípé wọ́n mọ́ ń dẹ́ṣẹ̀ òun kọ́ asọ́bọ̀sì wọ́n ní bẹ́ẹ̀nù tẹ̀ ní ó dẹ́ṣẹ̀ tó dẹ́ṣẹ̀ tí gbogbo nǹkan lọ òun gá máa tọrọ nǹkan lọ́dọ̀ ọlọ́run sì gbọ́ àyílẹ̀ ẹ̀kọ́ ni jọmọ́ àmọ́ bí àbá àmọ́ àmọ́ ní orí àbá àmọ́ ní orí rẹ̀ tálẹ̀ ní náà jọmọ́ ṣe ìtàn ẹ̀dàkùn ìdéyàn kan jẹ tó yẹ olórí ibú tó tó ṣe ìtàdù láyé àṣọ̀rọ̀ mọ́ ìdéyàn kan wà tí ó wáyé olórí ibú tó ṣe ìtàn kò sí ayé ọ̀gọ́ tó ń ti bẹ́ẹ̀ ṣètọ́ọ̀nù ṣàdúrà ó bẹ lọ ó ní fa àǹvírù ní ìlà yòówù mi yorùbá àfẹ́wò ọlọ́run mo fẹ́ kọ́ sórí nǹkan fún mi pé má ṣe kú pa mí tí ó fi dijọ́ tó gbé gbogbo ẹ̀dá dìde ní òmùjọ́ ìgbéga lókè yára lọ. ìgbà tí sáàmì ṣàdúrà àdúrà ló ṣe torí náà nígbà láwọ́kà tí amúrù bá wá nílẹ̀ àdìná ìlànà àlà kí ni yóò àfádà àtàlà àdúrà ló ṣe àdúrà ní kí èrè ọlọ́run dákun má pa ní tí ó fi dijọ́ gbé lọ àlùkìyàmù kan lọ fẹ́ ìnájọ́ nínú ìlú ń lọrí àmì pa ọ́ ta ló ṣàdúrà o ṣe ìtọ́ ìlọ́lọ́run gbà dákun tí ṣètáàní ìbá lè wá bẹ náà fúnra rẹ̀ tẹ́nu ṣètáàní ń gbé ọ̀dọ̀ náà pé wá lẹni tó wọ́n ti wá ń kírun pé wá lẹni tí ń gbàwẹ̀ ilé ọmọ ìyá mi dákun mọ́jọ káfà kó tàn àdúrà rẹ ọlọ́run lè gbà nítòsí ẹni ojú gbà báyìí àdúrà rẹ tó ọba ṣe so ìwọ gẹ́gẹ́ tí wàá gbọ́ dáadáa kò tún wá sí èdè tọ́lọ́run ọ̀dọ̀ gbọ́ kò sí kí ni yìí síbẹ̀ èdè kan wá ń dẹ́kọ́ lọ́wọ́ ní wọ́n ẹ̀jẹ̀ wọn bẹ́ẹ̀ ṣàdúrà àti kẹlu lárúbáwá èdè lárúbáwá kàn dá púpọ̀ ni torí yìí ó súnmọ́ àwọn àlùfáàzù alukur'an yóò sì súnmọ́ àwọn àlùfáàzù anábùwà hadith ayẹ́kọ́ ó dáa púpọ̀ ní àmọ́ bó ti dáa tó náà ọlọ́wọ́ bá gbọ́ tápá bá yọjú ní wàláyé ó gbọ́ ó sì gbọ́ ó gbọ́ Yorùbá tààrà ó gbọ́ Yorùbá tiwa táwa ń sọ ń lọrin ó gbọ́ Yorùbá tó ń sọ lọ́yọ̀ọ́ ó gbọ́ Yorùbá àbàdàn

sẹ́yìn náà bá ti ń ṣàdúrà ẹgbà òfin kún pé ọlọ́run lágbájá náà lòun fẹ́ nǹkan báyìí àfa ò gbọdọ̀ jẹ́ intermediary jù báwọn lọ. àmọ́ tó bá ti ń di pé àwọn ẹni ọlọ́run ọkọ̀ àwọn ọ̀rọ̀ wa níyà tó bá ti mọ́ ọ̀rọ̀ wa ajamba ya ilu samsa ya ilu o ma ma ma ma okò àlìjẹ̀nú ni ẹ àlìjẹ̀nú náà àlìjẹ̀nú wo lè jó sa níjọ́ bí bẹ́ẹ̀ ni pé nígbà pé ya fún wọn tí wọ́n fà káàkiri tí ọmọ tí mo tó ń fà dókítà ya wọn fún ọmọ tí mo tó ń fà ó kọ́ tó lọ́hùn ó kílẹ̀ al al kọ́lọ́ tó dá kódà nínú ẹ̀kọ́ tá a tún ṣe máa ń lo kọ́lọ́ wà sọ́nà ẹ̀kọ́ ni pé ní tó o bá tún fẹ́ tọrọ lọ́dọ̀ ọlọ́ yóò máa dìtámìnì tó mú ní orúkọ rẹ̀ tí ó jọ mọ́ nǹkan ọ̀fẹ́ ó jọ̀mọ́ ògbọ́ ọjọ́ tọrọ àforíjì ayé ẹ̀kọ́ ni ó kọ́ tó lọ mú ní orúkọ náà ni kọ̀fúrù ìyá kọ̀fúrù ọ̀sẹ̀ fẹ́rù lè

kọ́kọ́ máa fa oríṣi dị wá kì ní Ya zákò ya zákò ya zákò yàrá ee yàrá zákò ya zákò yàrá eh, ya yàrá ẹ ya rò pé eré pálọ̀ ń ṣe ní abọ́n ṣàdúrà ẹ wọ́n wá dàbí eléré ní ìwà ìjọ ya ń pe yàrá zák ọsọ máa sọ tó fẹ́ pẹ̀lú yàrá ya razzaq urzuqni ilman nafi'a tó tọrọ rẹ̀ bẹ́ẹ̀ délẹ̀ pé irú pèsè tí mo fẹ́ àríjìkì tí mo fẹ́ àríjìkì mà bá a ti mọ lu ó kan náà nù àmọ́ gbogbo àṣírí ó kan náà yìí ọ̀wá wá ọ̀ pé fúnra rẹ̀ ọ̀ tó wá lè pe fún ara rẹ̀ ọ̀wá fòókọ lẹ́hùn lẹ́ àwọn gbé yá dọ́pítọ̀ yá ìlú yá rókọ̀ yá ìlú yá kámbà tó sí yá kárìkà èyí yá kárìkà káàkáà ẹ̀ẹ́sàrùbà bá bí lù ara bá bí là ẹ́ aláwọ̀ yàbùsù ọlọ́sàánú wa àhámúsà káàkù aláwù yàsù áà ọlọ́dàkùn mẹ́jà àbáwọn sórí ìwú tọ́ ẹjọ́ nìkan ní aláwù tábà lùsù ọlọ́sọ́ wa mẹ́ ó gbórú àwọn ọkọ̀ báyìí jìnà sí mọ́bà wọn pẹ̀lú ẹ̀ tọ́lá àwọn ọkọ̀ yìí kò yàtọ̀ sí kí wọn náà kú láti lẹ Yorùbá yìí kọ́ wa gbaru India náà kọ́ wá dé igbá kan wá ní á mo gbé kan lọ́wọ́ ọba kan dé wí bẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ nínú kan náà èèyàn sáàtì lọ pa ọgọ́rùn-ún kan àti mẹ́tàlá kí òun náà wá gbá tẹ̀sùn bá yà wọn àgbà mú kó máa fà á yá Ṣàngó yá Ṣàngó yá Ṣàngó yá Ṣàngó ẹ̀rọ Ṣàngó nílẹ̀ Yorùbá kí ní jẹ́ bẹ́ẹ̀ ọ̀sán ní tẹ́ẹ̀bẹ́ èyí ò tó náà bá kọrùn gbọ́ sàrùngó sàrùngó àwọ̀wá ah, ọ̀pọ̀lọ́ ilé ó sáàndì dáadáa kò náà gẹ́rí burúkú lòrú jẹ́ ọlọ́mọdé àgbà wọn ṣe intermediary láàrin àwọn àtọ́lọ́ kò gbọdọ̀ dérú àyè yìí bẹ́ẹ̀ náà ni àtàwákùn olúwa ní wa ala Allahi falyatawakkalil mutawakkilun níbi ayé àmì ó ní wa ala Allahi falyatawakkalil mu'minun níbi kan ní wà alọ́lá ìfàtà wà kàlú nǹkan tó mọ̀ nínú ọlọ́run ní ẹgbára lé àwọn àyà bẹ́ẹ̀ pọ̀ ní Al-Qur'an nígbà tó bá ti wá gbé kinní kankalẹ̀ pé ọlọ́run náà lọ́fẹ́ gbára lé àmọ́ òun lọ kọ́kọ́ sinmi sí lọ́dọ̀ náà èyí òun ni tọ́ba fẹ́ gbé wálẹ̀ Yorùbá yìí ó wà mọ̀ pé ní àájò ó wà ní ọlọ́run kọ́ àájò ẹwà rí ọ̀tọ̀ nìyí tí yóò so mápá ọ̀tọ̀ nìyí tí yóò so mọ́rùn ọ̀tọ̀ nìyí tí ó so mọ́gbàdí ọ̀tọ̀ wá nìyí tí ó tún sín ní gbẹ́rẹ́ ọ̀tọ̀ nìyí tí ó sín ní gbẹ́rẹ́ sórí ahọ́n ọ̀tọ̀ nìyí tí ó sí gbẹ́rẹ́ sí ìjàgbọ̀n lábẹ́ ìtẹ́yà yìí la ilaha illallah ọ̀tọ̀ wá nìyí tí ó tún wá sí káàkiri gbogbo ara tẹ́lẹ̀ gbogbo wàhálà tó kóra rẹ̀ sí ọ̀tọ̀ wá nìyí tó wá gbé sódígun mẹ́rẹ̀ẹ̀rin nínú ilé ọ̀tọ̀ wá nìjí tó wá gbé káàrin inú ilé tí yìí nìkan tó tó tó nígbò kù wọn kò wí ó ní èyí tí ń kán tó tó kò yàtọ̀ sí dírípù tó yẹn mọ́ ń gbà bábá ní màlẹ́ríà ẹ ti wá ya òkú rọ́bà yìí bẹ́ẹ̀ bá ti ẹ̀ mọ́ parọ́ ó yẹ kẹ́ni wọn pé àwọn èèyàn kan ti ń níta ní ìsìn yìí ń bẹ fún wọn kódà bẹ́ẹ̀ bá kéwú ó ní láàkà yìí ó bẹ́ẹ̀ lóyún tí ń tó tó tó nulẹ̀ tó ló ti wá jọ gbadírípù sára

ó ní ipò tó yẹ kọ́ gbọ́lọ̀ sí sòsí òun lọ́ba tó yẹ kọ́ mú lólùgbára lé òun lọ́ba tó yẹ kọ́ mú lẹ́ni tó mọ̀ pè òun lẹ́ni tó yẹ kọ́ mú lẹ́ni tó mọ̀ wá ìṣọ́ òun lẹ́ni tó yẹ kọ́ mú lẹ́ni tó mọ̀ tẹ̀jẹ́ lẹ̀ fún òun lọ́ba tó yẹ kọ́ mú lẹ́ni ní o ó jáde gbà ní o gbogbo tó bá lè wò ó jẹ́ bọ́ ọba ilé ti gbé nǹkan kan fún nínú àwọn ìjọsìn tá a wí yìí ó ti kúrò ní Islam Islam ara rẹ̀ ó dà gẹ́gẹ́ bí àlùàlá ti ń bẹ lára ẹni tó yasú ni àlùàlá bàjẹ́ àbí ó bàjẹ́ ó dàbí ẹni tó gbàwẹ̀ ní tí wọ́n lọ rí báyàwó rẹ̀ ní nǹkan pọ̀ Àwẹ́ bàjẹ́ àbí ó bàjẹ́ ó dàbí ẹni tí ń kírun lọ́wọ́ ní tí wọ́n lórí irun irun rẹ̀ bàjẹ́ àbí ó bàjẹ́ bẹ́ẹ̀ náà náà tọ́ bá ń kílèmù pé mùsùlùmí ni àmọ́ ha ùlá ìṣúfà ha ùlá ẹ̀ǹdọ̀lá ọlọ́mọ́sà sọ wa kú mẹ́ o torí àsìkò rọ́rà ní fẹ́ kílẹ̀ oṣù bá wáyà yẹn ọjọ́ tẹ̀ tí wàá lọlẹ̀ gan tí wàá sú ká lè rí ìbéèrè méjì àbí mẹ́ta gbà ìyá yẹn ni àdùsí abẹ́lúwa wàá fi máa lè wọ́n kọ́ra mi yí wàá ìjẹ́ yí wọ́n fọ́lẹ̀ an yazidani wa iyyakum ilman nafi'an wa rizqan tayyiban وعملا متقبلا وشفاء من كل داء وصل اللهم وسلم على عبدك ورسولك محمد وعلى آله وصحبه أجمعين سبحانك اللهم وبحمدك إن شاء الله لا إله إلا أنت أستغفرك وأتوب إليك